إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asàlátù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú armdatul ahkam èyí tí a ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ kátàkárà tí ó dẹ̀ ṣe pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí ká pa àwọn òfin tí ó dé torí pé nǹkan tí gbogbo wa tí a ń ṣe ni abẹ́láwọn ọba subhanahu wa ta'ala àwọn ìtí àbágbọ́ náà kò jẹ́ kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa èyí tí a mọ̀ gbéyàwó ní àárọ̀ ìgbẹ̀lógbọ́ náà ọba òun náà ni tí àwọn afẹ́sìn a máa pè ní bẹ́ẹ̀rù mọ̀sófin fìdíma nǹkan tí a describe tààrù yíyẹ kátà kára ṣùgbọ́n kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ ní àgbà nǹkan tí a sanwó rẹ̀ nǹkan tí yóò pẹ́ díẹ̀ ó lè jẹ́ àwọn àsìkò gbọ́rọ̀ díẹ̀ òun ni tí a sanwó rẹ̀ yóò tún tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n nǹkan gbọ́rọ̀ jẹ́ mọ̀súf ó gbọ́rọ̀ jẹ́ nǹkan tí àáróyìn láti lè fi avoid àríyànjiyàn àti ìbára torí pé ìpìlẹ̀ òní pé ẹ̀sìn wa ó kọ̀ fún wa àǹgbé ilgharar ká máa ta àbí ká máa ra nǹkan tí ìrújú bẹ́ẹ̀ ńgbà tí a bá dẹ̀ ta nǹkan fúnra wa tí nǹkan yẹn tí a ròyìn nǹkan tí a fẹ́ sanwó rẹ̀ eléyìí ó máa mú ìrújú dání ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló máa ń bíjà láàrin àwọn èèyàn tí wọ́n wà involved ló fi jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ètò ni ó ṣàlàyé gbogbo nǹkan fún wa bó ṣe yẹ ká ṣe àwọn nǹkan olè ká jìnà sí i anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìgbàtí kan lára àwọn sahaba rọ̀dọ̀wánulá alayhim tí a mọ̀ sí hakim bin hizam radiyallahu anhu olọba anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní arrajul ya àtíní ìgbà mí èèyàn wá bá mi tó ṣe wípé yasalu filbiri yóò béèrè nǹkan kan lọ́wọ́ mi ń pa kátàkárà kó n fẹ́ kí n ta fún un laysa indi ṣùgbọ́n mi ní nǹkan yẹn lọ́wọ́ abta'uhu lahu fi suq ṣé mo lè lọ rà fún un lọ́jà anabi sallallahu alaihi wasallam ní la tabi' ti ní lọ́wọ́ má ta ìpìlẹ̀ nìyẹn torí pé ńgbà tó o bá ta o lè máa bí ìjà. E kò ṣe pé ńgbà tó bá mú nǹkan yẹn dé ẹnìyàn ní òun ò láìkí ìwọ ní mi lè parọ́ rẹ ṣùgbọ́n tí description bá wà ní tí mo fẹ́ ní tí mo fẹ́ quality báyìí ni specifications báyìí ni àwọn nǹkan tí mo fẹ́ kó wà lára nǹkan tí mo fẹ́ rà lélẹ́yìí àwọn nǹkan tó wà lára tí mo fẹ́ tà fún ẹni eléyìí kò ní bí ìjà ẹnu tí ó ṣẹlẹ̀ ni pé n tó ròyìn nígbàtí nǹkan yìí ò bá sí níbi ọjà tí ẹnìyàn mú dé àbí tó wá mú wá bá oníráìtà ti sọ pé òun ò ra nǹkan yìí mọ́ ẹnìyàn náà dẹ̀ gbọ́dọ̀ dá owó rẹ̀ padà fún àbí kan ní agreement míì lórí ọjà tí ó ń bẹ níwájú ẹ̀ ní àsìkò yẹn ṣùgbọ́n pé kò sí tí mo lè ṣe lórí ẹ̀ ìwà jìbìtì nìyẹn torí náà mùsùlùmí a gbọ́dọ̀ agri lórí gbogbo nǹkan tí a bá fẹ́ dáwọ́lé àbí kátàkárà tó bá fẹ́ lọ láàrin wa anabuwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi abdullahi bin amir ibn al-as radiyallahu anhu tí àwọn onísunan tí wọ́n gbà al-imam abu dawud wọ́n anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ fún abdullahi bin amir ibn al-as ìpìlá yẹ̀hìlú sálàfún wàbẹ̀rún àgbọ̀dọ̀ papọ̀ kálá yáyàn lówó kátún wá sọ ipé pẹ̀lú májẹ̀mú pé yóò ra nǹkan lọ́wọ́ wa ìlérò ló nídìí onídìí hundred thousand ẹ máa yẹ ṣùgbọ́n nǹkan ẹyọ kankan ni pé kíní yìí wàá ra lọ́wọ́ mi ìdọ́gbọ́n gba ìlé nìyíhùn tó bá fẹ́ yá lówó yá lówó kó máa retí ẹ̀sán rẹ̀ ń wájú ọlọ́mọba tó bá dẹ̀ fẹ́ tajà fún tajà fún ṣùgbọ́n kó sọ fún wípé máa yẹ ẹ ní owó ṣùgbọ́n wàá bá mi rajà ìdọ́gbọ́n gba owó èlé nìyẹn a dẹ̀ ti ṣàlàyé lórí eléyìí ìhà tí islam kọ sí ìlérí ìyà tó ń bẹ fún àwọn tó bá ń yá owó èlé àti ẹni tí ó ń yá àwọn èèyàn ní owó èlé bákan náà wàlá ṣàtọ́nì fìbẹ̀rẹ̀ kò dáa kó ṣe pé ká tún pa ọjà méjì papọ̀ lórí ọjà kan eléyìí àwọn èèyàn máa ṣe tí wọ́n pa ọjà méjì papọ̀ lórí ọjà ẹyọ kan ṣoṣo kí ni túnmọ̀ eléyìí òun náà ni tí àwọn afẹ́sìn a máa pè ní bẹ́ẹ̀ wùlẹ́rìnà èèyàn kan ní ìdí owó ṣùgbọ́n mọ̀ pé tó ń bá wá bá mi pé kí n yáhùn ní owó mi nífẹ̀ẹ́ yáhùn yóò wá wo nǹkan wo lòun lè ra lọ́wọ́ mi ní àwìn àwa ni mo fẹ́ ra lápèjúwe kíní tí ó ń bẹ wájú yìí bóyá pressing iron ni àbí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mo fẹ́ ra lọ́wọ́ yín ní àwìn èmi náà wá ta fún láwìn ṣùgbọ́n yóò wá sọ fún pé òun fẹ́ ta kíní ẹ padà fún mi lápèjúwe mo ta fún ní àwìn ní ten thousand naira òun wá lóun ó ta padà fún mi mo wá ní mi ìlera lọ́wọ́ ẹ̀ ju lápèjú ìka ní five thousand naira ṣùgbọ́n òun fẹ́ gba owó yẹn cash màá wá kó five thousand naira fún cash èmi ti tajà fún ọjà mọ́ta pressing iron tí mo ta fún yìí ṣùgbọ́n mo ta fún láwọn èyí tó túmọ̀ sí pé ó ń jẹ ní ten thousand naira òun wá ta fẹ́mi ní káàṣì ní five thousand naira màá wá kó káàṣì fún five thousand naira so tó bá kúrò tájọ pẹ̀yìndà oúnjẹ mi lówó èló ló ń jẹ mí oúnjẹ mi ten thousand naira èló mo kó fún five thousand naira mo kó fún pressing iron tó rádà èmi ti gbà padà mo ti ra lọ́wọ́ ẹ̀ ní káàṣì irú ète yẹn lára kan tí ọlọ́wọ́ ní ìkórira fún jùlọ ni rìbá tó burú ni ó burú ju kékéyàn wá direct pé baba alágbájá ẹ̀yà mi ní five thousand naira màá fi san ten thousand naira torí pé n tó para ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nìyẹn ẹ̀yà mi five thousand naira màá fi san ten thousand naira ṣùgbọ́n èyí tí èso bẹ́ẹ̀ direct kókó sí ìlérí àti ọlọ́run ọba ṣe fẹ́ni tó ń gba tó ń yáyàn ní owó èlé àwọn méjì wọn wá dán ọgbọ́n nípa wípé màá ra kínní ìlànà lọ́wọ́ yín so màá wá ta padà fún yín ní owó tó kéré so that owó tó pọ̀ yẹn òun ni tí màá máa dá padà so eléyìí làwọn àfẹ́sì máa ń pè ní bẹ́ẹ̀ olè ẹ̀yìnà gẹ́gẹ́ bí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe kọ̀ndẹ́mù rẹ̀ so wàhálà ṣàtọ́ni fìbírin bákan náà wàhálà bẹ́ẹ̀ máa la temlik ntó ní kápá lórí mata àwòbẹ́yìí máa la ìsà indak ntí ó rẹ̀ mata ìpìlẹ̀ nìyẹn ntẹ́yìn ò ní èyàn ń ta pàtàkì jùlọ kéèyàn kan ní ọ̀rẹ́ mi kan ó ní ilé kan àbí mo ti ra ọjà kan ń bẹ lórí omi ọjà tó ń bẹ lórí omi yẹn mo fẹ́ ta fún ẹ àbí ilé ọ̀rẹ́ mi kan mo fẹ́ ta fún ẹ èmi náà wá kówó kalẹ̀ mo rọjà tó ń bẹ lórí omi mo ra ilé tán describe àìlé tí wọ́n describe tó kàn mention ẹ̀ fún mi eléyìí yóò bí ìjà torí pé ìrújú wà ń bẹ wàlá ribhu ma la tadman òjíṣẹ́ ọlọ́run ọba ní má jèrè ń tó lè garanti eléyìí náà nǹkan tó pàtàkì púpọ̀ nínú kátàkárà ẹ̀sìn islam ni n tó bá ti mọ̀ pé ó fẹ́ jèrè ń bẹ then ó gbọ́dọ̀ lè garanti nǹkan ẹ̀ principle ni algonum bilgorum njẹ o bá mú ẹ jèrè tí lọ́ọ̀sì bá wá ìwọ náà gbọ́dọ̀ fara pa ni ṣùgbọ́n gbókèrè nìkan ni wọ́n fẹ́ jẹ tí lọ́sì bá wá ní ìsínbẹ̀ pọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe ní tó bá mú ẹ fẹ́ jèrè ó túmọ̀ sí pé tí ìdàkejì rèé bá wá ìwọ náà faragbá so eléyìí píríncípù tí ó pàtàkì ni wàlá ribh mala tadman in tó lè garanti ma jèrè that is pé pé tó bá ṣẹlẹ̀ ìwọ kọ́ ló wà responsible fún èrè tó bá fẹ́ jẹ́ ń bẹ́ èrè yẹn nǹkan rìbá nǹkan haramu ni tó bá fi lè mú ẹwà involve tí wọn náà fẹ́ gbé rìbí nǹkan ó túmọ̀ sí pé tí nǹkan tó ta tó bá ní fọ́ọ̀tì àbò ní pírọ́blẹ́mù kan wọ́n á padà wá bẹ́ẹ̀ ìwọ náà nípìn bẹ́ẹ̀ torí pé ògbànú èrè so eléyìí jẹ́ hadith anamsa allah salam tó jẹ́ ṣókí ṣùgbọ́n ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin kátàkárà sínú èyí tá a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí tá a pè ní bírù salam ó yàtọ̀ sí eléyìí bó tiẹ̀ jẹ́ wípé ó fẹ́ fara pẹ́ ṣùgbọ́n ẹ̀sìn dóhun ya ó dóhun ṣàlẹ́ṣà ó dá yàtọ̀ láàrin èyí tí a sọ yìí ìpìlẹ̀ ni pé o ò lè tantó ni ṣùgbọ́n ẹ̀sìn ni o lè tantó ní lọ́wọ́ tó bá describe nǹkan yẹn so description ló ń tà nísìn kò ń ṣe item yẹn gangan fún rẹ̀ torí pé tó bá fẹ́ ta item yẹn gangan fún rẹ̀ kò síwájú ẹ̀ so èmi gangan fúnra mi ò rí nǹkan tó fẹ́ ta so ìpìlẹ̀ ní pé ò lè ta ìpìlẹ̀ ní pé mi lè ra ṣùgbọ́n nǹkan tí mi ò rí tí ó wù mí àti ra ẹ̀sìn ni o lè wá rà wọ́n náà lè ta ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé kẹ́ ẹ describe nǹkan tí ẹ fẹ́ ta fúnra yín so anything tó bá fi lè fail níbi nǹkan tẹ́jọ́ agree lórí mùsùlùmí ò ń jẹ nǹkan haramu. ẹ kìíní o ó ní quality báwo láwọn nǹkan báwo láwọn nǹkan gbé dẹ́kọ̀ wá láwọn nǹkan yẹn mọ́ torí ẹ̀ sanwó ẹ̀ ó nìyẹn má bàa fa lọ títí ìwọ ló ti tó jẹ́ agreement mo lórí gba owó ní wàá náà ní kí la hmm, ti èrú ntí èèyàn jẹ náà a lè padà agree mi nípa pé mo ní nǹkan ẹ e máa ní nǹkan báyìí ó ní máa ní nǹkan báyìí kó para wa ni mọ́ bó o ní ṣe òun ṣì ra bó ra tó bá lóun ó ra ẹ̀ ń ṣe contract mi nísìnyí tó bá lóun ó ra so èyí tẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdéhùn tẹ́jọ rich ni àdéhùn yẹn kò mú so èèyàn ní láti dá owó rẹ̀ padà fún so eléyìí ni wọ́n ń pè ní bẹ́ẹ̀ ọ̀sálàmù tí a lè translate as advance payment sale advance payment sale ẹni tí ó fẹ́ rajà yóò sanwó ọjà kalẹ̀ ọjà yìí ò sí ńlẹ̀ ń sìn wọ́n máa ṣe láyé anábíwá muhammad sallallahu alaihi wa sallam àti before ayé rẹ̀ náà nítawọn lárúbáwá máa practice dáadáa ni ṣùgbọ́n òjíṣẹ́ muhammad sallallahu alaihi wa sallam ó correct àwọn kankan tí wọ́n ń ṣe àwọn náà máa ń sanwó kalẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wọn ò ní describe ẹ̀ dáadáa ó máa ń para wa ń bíjà láàrin wọn gan òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ gẹ́gẹ́ bí abdullahi bin abbas radiyallahu anhu radiyallahu anhuma bó ṣe gbà wá oni kọ́dìmọ̀ nàbí sallallahu sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ìgbà tó dé ìgboro madina wà ó mùsùlùmí fún àfi thimar wọn a máa sanwó kalẹ̀ fún àwọn èso tí ò sí ńlẹ̀ ń a mọ̀ pé èèyàn kan àgbẹ̀ ni so ó dẹ̀ máa tó bá di àsìkò báyìí báyìí báyìí dàbídùn ó wù mo lè sanwó kalẹ̀ in advance pé mo fẹ́ dàbídùn àpò márùn-ún tó jẹ́ ru eléyìí tó jẹ́ ru eléyìí torí pé àwọn alárúbáwá wọn ní oríṣi dàbídùn tó fẹ́ tó bí abi two hundred ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ so mo fẹ́ ru dàbídùn báyìí ó lè sanwó rẹ̀ kalẹ̀ ìgbà tó yíṣẹ́ ọlọ́run ọba tó dé madina tó kúrò maka tó dé madina ó bá wọn lẹ́nu tó ṣe pé wọ́n yuslifuna fi thimar wọn a máa sanwó kalẹ̀ in advance fún àwọn èso wọn asanata wasanataini wasalas wọ́n lè ní mo sanwó kalẹ̀ màá gbà ní ọdún tó ń bọ̀ àbí ọdún tí ó ń bọ̀ lẹ́yìn yìí tó ń bọ̀ àbọ̀dún tó ń bọ̀ lẹ́yìn yìí tó ń bọ̀ wá èyí tó ń bọ̀ lẹ́yìn tó ń bọ̀ wà that is ọdún mẹ́ta òun ti kó owó kalẹ̀ sí náà àǹfààní wo ni mo fẹ́ rí bí pé kí n sanwó kalẹ̀ fún ọjà tí mo fẹ́ gbà lọ́dún tó ń bọ̀ wá àǹfààní tó máa ń rí bẹ̀ ni wípé ẹni tó sanwó kalẹ̀ yẹn yóò rí nǹkan yẹn chipa then ẹni tó sanwó fún òun náà lè lówó yẹn fún àwọn nǹkan míì tí òun náà fẹ́ ṣe sọ àwọn benefit eléyìí benefit pẹ̀lú pé yóò rọjà yẹn chipa eléyìí náà benefit pé yóò rówó yẹn lò fún nǹkan mi tó náà fẹ́ ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam ó ní kò sí problem bẹ́ ìwọ benefit òun náà benefit ṣùgbọ́n nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni wípé tẹ́ ẹ bá ṣe man aslafa ẹni tó bá sanwó kalẹ̀ fún ọjà tí ò sí lẹ́sìn man aslafa fi shay'in falyuslih fi kaylin ma'lum kó rí wípé ọjà tó ń sanwó rẹ̀ kalẹ̀ nǹkan tó wà nọ́ọ̀ni wa waznin ma'lum tó bá ṣe pé nǹkan tí a máa ń wọ̀n ni bíi pẹ́rẹ́gì nǹkan kan mọ́ra wọn la fi ń wọ̀n kó jẹ́ kaylin ma'lum wa wazn ma'lum tó bá ṣe pé nǹkan tá a máa ń wé ni kó ṣe wípé wéètì tí yóò wà náà ni lápẹjú ẹbí òde òní kí a sọ yìí pé nǹkan báyìí kìlógíráàmù báyìí ni iye tons báyìí ni kó jẹ́ nǹkan tí ó máa wà náà tó bá yà jẹ́ pé nǹkan tí ó jẹ́ nǹkan tí a ń fi kíní wọn ni kó jẹ́ nǹkan tó ṣe pé òun ló jẹ tí a mọ̀ ìlà ajẹ́lì màálù ó dẹ̀ gbọ́dọ̀ ní àsìkò ẹ̀ dàbídún àpò kan kalẹ̀ mo kó fún dàbídún àpò kan tó jẹ́ quality báyìí tó jẹ́lé ok kò sí problem lẹ́yìn bí oṣù méjì mo ní dàbídùn mi ń kọ́ ah, ah, àjọsọ pé oṣù méjì ni àbí lẹ́yìn bí ọdún kan dàbídùn tí mo sanwó ń kọ́ ah, àjọsọ pé ọdún kan ni ẹjọ sọ̀rọ̀ ẹ agree lórí time kamẹni tí ó jàǹbá nínú ẹ̀ méjèèjì kamẹni tá a dá lẹ́bi ńgbà tásìkò bá tó ní tí mo sanwó rẹ̀ ọdún kan lájọ àgbélé lórí òní ló pé ọdún kan ọjà mi dà ẹ àbí ọdún kan lá àgbélé lórí ẹ dàbídùn ó sọ́rú dàbídùn tó fẹ́ fún mi mo lọ gbé dàbídùn tí ó dá wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí a máa ń tà tó ṣe pé a ní láti describe so vivid description ní ta fẹ́ sanwó rẹ̀ àti ta fẹ́ tà a gbọ́dọ̀ mọ̀ mùsùlùmí tí ó bá ti ṣe yẹn kó mọ̀ pé òun lòún jẹ̀bi mùsùlùmí tí ó ṣe yẹn kó mọ̀ pé òun lòún jẹ̀bi so gẹ́gẹ́ bí yorùbá náà ṣe máa ń sọ pé a ma ń kẹjọ́ ni ká tó báyàn ẹ̀jà bó ló ṣe fẹ́ rojọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ yìí lákọ̀ọ́kọ́ náà ṣùgbọ́n ẹni tí ó rọ́lùjà kò mọ tó ń jà lé lórí kò mọ bí ó ṣe pìrìsẹ́ǹtì kéèsì ẹ̀ kí lẹ́ni yìí ṣe ẹ̀ẹ́mì ìmọ̀ tó ṣe àkànjà náà ni ẹ̀ẹ́ ẹni tó fẹ́ sọ yí pé ó jẹ̀bi ẹ̀ yìí ọ̀nà wo ló fi jẹ̀bi ẹ̀ ṣé ńgbà tí wọ́n àti ẹ̀ tẹ́ ẹ fẹ́ jọ bẹ̀rẹ̀ transaction àbí contract yìí ǹjẹ́ ẹjọ́ ní agreement kankan lórí nǹkan báyìí báyìí báyìí báyìí tí agreement bá wà tó bá ti fẹ́ dìjà ẹ̀ má agreement jáde ìtẹ́sí ó fi dájọ́ láàrin yìí ni ṣùgbọ́n tẹ́ ìméjì bájọ ní agrimenti ẹ̀méjì lẹ́jọ́ jẹ̀bi so anábọ̀ muhammad sallallahu alaihi wasallam onímọ̀n aslafa fi ṣẹ́yìn falyusli fi kélin ma'alumin wa wasnin ma'alumin ila ajalin ma'alum ẹni tó wá fẹ́ sanwó kalẹ̀ in advance fún kankan kó sanwó kalẹ̀ fún nǹkan tó ṣe wípé ó wà nù tó wá described fún àsìkò tó ṣe wípé ó jẹ́ nǹkan tí ó wà nún ká ṣàlàyé gbogbo eléyìí so eléyìí ni hadithi nípa salam náà àwọn afẹ́sìn ṣàlàyé fún wa nípa wípé owó yìí agbọ́dọ̀ san kó pé ni pọ́ìntì tó pàtàkì lélẹ́yìí náà agbọ́dọ̀ san owó ọjà tá a fẹ́ san in advance agbọ́dọ̀ san pé à ń san ìdajì àbí part payment níbi ọjà tá a fẹ́ ra in tá a fẹ́ sanwó rẹ̀ in advance torí pé commodity gangan fún rẹ̀ tá a fẹ́ fún wa kò sí ńlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ dẹ̀ ni wípé à ń tan tí ò sí ńlẹ̀ fúnra wa ká túmọ̀ sọ wọn tá a bá sọ pé mo fẹ́ rajà mo fẹ́ ra búrẹ́dì lápéjúwe mo mú búrẹ́dì mo sanwó búrẹ́dì kò sí jà ẹ̀yà alágbájá mi lówó ń sùn dẹ̀ fẹ́ jẹ búrẹ́dì ni ṣẹ́ẹ̀lì tàwìn fún mi ó táwọn fún mi ó túmọ̀ pé mi ò ń jẹ lówó àbí ìyá alágbájá mo fẹ́ ra búrẹ́dì kò sí búrẹ́dì ńlẹ̀ ńsìn ẹgbà owó ni màá padà wá gba búrẹ́dì ni ìran ọjà ìkẹta lélẹ́yìí ìran kẹrin òun ni pé kò sí búrẹ́dì ńlẹ̀ kò sí owó ńlẹ̀ ẹ mo fẹ́ ra búrẹ́dì kò sí búrẹ́dì ńlẹ̀ owó ńkọ́ kò sówó ńlẹ̀ àti ìran kankan láàrin àti ìtajà fúnra wa kò sówó ńlẹ̀ kò sọ́jà ńlẹ̀ kí wàá là ń ta so eléyìí à ń ta gbèsè gẹ́gẹ́ bí n ta de ṣàlàyé fún wa àmọ́ iye transactions tí àwọn banks àtàwọn financial institutions míì tí wọ́n ṣe tó yẹ pé lórí nǹkan yìí ni yóò ti máa jèrè lórí nǹkan tí ò sí ńlẹ̀ kò sí nǹkan yẹn ńlẹ̀ bẹ́ẹ̀ ni kò sówó ńlẹ̀ kò sọ́jà ńlẹ̀ ó rẹ̀ ti ń jèrè lọ gbèsè ti lọ rẹpẹtẹ ẹlòmí àmọ́dún rẹ̀ nípò níye báyìí oníye báyìí nǹkan yẹn dà kò sí ńlẹ̀ eléyìí ló affect American economy ní nǹkan bí 2008 tó ṣe pé àwọn financial institutions bíi mẹ́ta tó tóbi nílù wọn ni wọ́n ná collapse látara irú àwọn ọjà ràdàràdà báyìí so kí la fẹ́ lò òun ni wípé ẹni tí ó fẹ́ sanwó in advance yóò san full payment ni lápèjúwe èèyàn kan fún wa ní description mọ́tò kan tó fẹ́ ta fún wa báyìí báyìí báyìí báyìí báyìí ni mọ́tò kò ṣe pé mo ní mọ́tò kan lórí omi ẹ̀ẹ́ àbí mo ní mọ́tò kan lamẹ́ríkà tí mo fẹ́ tà á mi ò rí mi lè ra ṣùgbọ́n description mọ́tò yẹn báyìí ni báyìí ni báyìí ni báyìí ni màá sanwó ẹ̀ ṣé mo lè san part payment rárá gbogbo ọ̀rọ̀ san full payment nǹkan yẹn àìṣẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ salam tí ẹ̀sìn islam gbà wọlé nìyẹn màá san full payment yẹn màá máa retí ọjà tí wọ́n á deliver fún mi ní àsìkò tá a jọ agree lé lórí eléyìí ni wọ́n ń pè ní bẹ́ẹ̀rù sálàm so àwọn mọ́jẹ̀mú yìí mọ́jẹ̀mú tó pàtàkì ni tí n bá ti san full payment ní tí mo san part payment bí ẹni pé mi sanwó náà ni so a túmọ̀ sí wípé èmi tajà tí ò sí ńlẹ̀ òun náà dẹ̀ sanwó tí ò sí ńlẹ̀ so ìyẹn rẹ̀ ní kò bá kátàkárà mu bí rìbá nìyí ń ṣe rí láfi gbàdọ̀ avoid ẹ̀ so mùsùlùmí tó mú òfin ẹ̀sìn ká má torí pé à ń wáyé òdòyìndín ayé àbá ń lé ayé àbá wa náà fẹ́ méèkì ẹ̀ kárọ̀ sí irú ọjà báyìí ní bá mú ẹ sọ yí pé o fẹ́ ra o fẹ́ sanwó in advance wa san full payment ni sọlọ́mínú àgbẹ̀tà wàá san full payment ẹni ò bá deliver ọjà mọ́ ń kọ́ topic tá a padà mọ bára wa discuss tí wọ́n ń pè ní arahnu òun ni mortgage a lè gba mortgage ká ṣe mortgage ní kó ṣe pé ẹni yóò fi collateral yóò tún fi dúró bá láìfi ṣùgbọ́n mo fẹ́ sanwó in advance as a full payment fún eléyìí tí a ń pè ní birussalam náà ó ní kankan tí wọ́n ń pè ní akdul istisna lọ́dọ̀ àwọn àwọn afọ́ ní islamic finance akdul istisna òun ni ó yàtọ̀ pé mo fẹ́ ta ọjà kan fún ẹ mo fẹ́ sọ fún pé kó bá mi ṣe nǹkan kan lápẹjú ebi á furniture maker ni mo ní kó bá mi ṣe àwọn furniture kan ṣé dandan ni kí n sanwó full fún in advance kò ń ṣe dandan kí n sanwó fún full in advance torí pé eléyìí kò ń ṣe sálámù ó fara pẹ́ sálámù ni kò ń ṣe sálámù sálámù ọjà ti ọjà mo fẹ́ ra ọjà yẹn ni ṣùgbọ́n eléyìí sì mo fẹ́ kó gangan fún rẹ bá mi ṣe so dandan kọ́ ni kí n sanwó in advance fún eléyìí mo lè san part payment níbi pé bá mi ṣe nǹkan báyìí mo lè san part payment ń bẹ ṣùgbọ́n níbi tí salam mo gbọ́dọ̀ san full payment nítorí pé ọjà yẹn ti wà tí mo fẹ́ rà àbí kò sí description lọ́jà onífẹ́ra lọ́wọ́ rẹ̀ eléyìí sì mo bẹ́ẹ̀ pé bá mi ṣe nǹkan yìí òun ní àyẹ̀ṣẹ̀ fi owó ṣe nǹkan yẹn àbí yóò ṣẹ̀ṣẹ̀ wá àwọn nǹkan tí e ṣe so eléyìí mo lè san part payment ń bẹ́ẹ̀ mo lè lè san full payment eléyìí ni wọ́n ń pè ní akdul istisna òun dẹ̀ ní ó tún wà pàmísíbù nípa pé ọjọ́ tá a bá ní kẹ́nìyẹn deliver nǹkan yẹn tí ò bá deliver rẹ̀ a lè impose kìnnì fine lé lórí tó bá deliver ọjà yìí títí di àsìkò báyìí wàá san fine nǹkan báyìí fún mi eléyìí kò sí nǹkan tó burú ṣùgbọ́n níbi ipe yẹn jẹ wá lówó lápèjì mo yá yẹn lówó tó bá rówó yẹn san ní àsìkò báyìí báyìí màá tún fi kún eléyìí fine tí yẹn bá fi sí yẹn rìbá ni unlike pé bá mi ṣe nǹkan báyìí ó dẹ̀ gbọ́dọ̀ deliver ba báyìí tó o bá deliver rẹ̀ wàá san fáìnì lórí rẹ̀ eléyìí àwọn afẹ́sìn wọn ní kò sí nǹkan tí ó burú ń bẹ̀ náà ó ní kankan tí wọ́n ń pè ní asalamul hal òun náà ni a ti sọ fún wa pé káńtà ń pè ní salam òun náà ni bẹ́ẹ̀ mo sófin bẹ́sìmà káta nǹkan fún yàn ṣùgbọ́n ìròyìn ẹ̀ láta eléyà máa ṣẹlẹ̀ ọ̀dọ̀ àwọn ọlọ́jà èèyàn kan wá sínú ṣọ́ọ̀bù mi olùfẹ́ ra kankan bọ̀ mi ì ní gbá ṣé mo lè ta nǹkan yẹn fún tó ń gbọ́dọ̀ pé mi ò ní gbá pẹ̀lá ni yẹn pé máa lọ rà á ní ṣọ́ọ̀bù èèyàn kan tájọ́ ń tarọ ọjà yẹn eré àwọn afẹ́sìn wo àwọn míì ní rárá ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n jẹ́ onímọ̀ kátàkárà lóde òní tí wọ́n sọ òní pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní tó bá fi lè mú wa lè accept yìí tó jìnà ó yẹ ká lè accept yìí tó súnmọ́ òun náà ni pé ókè ẹni èmi àti ó jọ agree ten thousand ní nǹkan yẹn kò nínú ṣọ́ọ̀bù yóò ta fún mi ṣùgbọ́n nígbà tó bá gbó yóò ẹ̀ṣẹ̀ lọ ṣe kí ni yóò lọ mú nǹkan yẹn wá kò sí nǹkan tó burú níbẹ̀ torí pé kò sí àtọ̀ láàrin wípé ó gbowó lọ́ọ̀ mi mo dẹ̀ describe tí mo fẹ́ fún ó dẹ̀ lọ mú ó dẹ̀ mú wá lẹ́yìn ọdún kan ọdún méjì so tí ó bá mú wá láàrin ìṣẹ́jú mélòó kan ìyẹn ni ó yẹ kó tún wà more permissible so eléyìí ni wọ́n ń pè ní asalamul hal that is immediate advance payment sale advance ni ṣùgbọ́n kò sọ́jà yẹn gẹ́gẹ́ ńlẹ̀ ṣùgbọ́n immediate ni kò ń ṣe nǹkan tí ó pẹ́ rárá so ẹni tí ó bá sọ yí pé òun fẹ́ tajà fún yàn tó ń fẹ́ jèrè wọn ò dẹ̀ lọ́jà ẹ̀ ń gbá ó lè lóru mẹ́tọ́dì àbí kó lo mẹ́tọ́dì wípé yóò fi rẹ̀ sí ipò ẹni tó fẹ́ bá ẹni tó ní ọjà yẹn tajà that is lọ gbà á wá lọ́dọ̀ ẹni tó ní ọjà yóò wá bá a ta ó fi rẹ̀ sí ipò ẹni tí ó ní ọjà nìyẹn nígbà tó ṣe pé òun bá a ta ń sìn ni kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ náà tó bá fi rẹ̀ sí ipò ẹni tí ó ń bẹ́ni tọ̀hún yẹn tajà àbó fi rẹ̀ sí ipò ẹni tí ó ra ọjà yẹn lọ́wọ́ ẹni yẹn níṣẹ́ nìyẹn ní òkè nine thousand five lòun á ta fún òun á rà ó wá tún ta fún kọ́sítọ́mà àti tiẹ̀ ṣùgbọ́n nǹkan ẹ̀yọ kankan ní pé o gbọ́dọ̀ jẹni tí ó wà pléyìn sí ẹni tó ń rajà níwájú ẹ̀ o gbọ́dọ̀ parọ́ fún ẹ̀kín ló mú wá ní ṣọ́ọ̀bù wa kejì ó dẹ̀ mọ̀ pé kò ń ṣe ṣọ́ọ̀bù kejì nìyẹn ó mọ̀ kó ń fẹ́ jèrè lára ẹni ni jẹ́ kó mọ̀ wípé màá lọ bẹ́ẹ̀ mú wá ṣùgbọ́n mi náà màá gba commission kan báyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ téèyàn bá lóòótọ́ yóò jẹ́ kí àwọn èèyàn tún nífẹ̀ẹ́ èèyàn sí ni so ṣùgbọ́n ká sọ yí pé òkè mo fẹ́ lọ mú one shop wa kejì ṣé òun bẹ́ẹ̀ nìyẹn ta ni tó bá ń bẹ́ẹ̀ nìyẹn ta bá láìfi ṣùgbọ́n pé wo gangan fúnra ẹ fẹ́ jèrè ń bẹ́ ó rẹ̀ ṣe pé ẹni tọ̀hún yẹn fi ilẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni pé kó ta ni ètò bá wẹ̀ ṣùgbọ́n ibà ìlò wọn gbà lọ́wọ́ ẹ̀ ó wá ń pe ajá lọ́bọ̀ fún òun tíráì láti sọ fún bẹ́ẹ̀ ni pé òun bẹ́ẹ̀ nìyẹn ta ni wàrà ò bá ta ìwọ gangan fún rẹ o mékì owó látara nǹkan ẹ ni sọgbà àwọn nǹkan wọ̀nyí ní ta gbọ́dọ̀ gbọ́yé ní tí a bá dẹ̀sọ yí fókè ara lọ́wọ́ ẹnìyẹn ó túmọ̀ sí pé ó ti wà lọ́rùn wa so a gbọ́dọ̀ e èwo la fẹ́ ṣe nu gbogbo ẹ̀ aṣá gbọ́dọ̀ jẹ́ni tí ó plé síra wa ẹni tá la bataja tu tó wá ṣe pa bá ta ni ká plé sí iye báyìí ni mo ta kò ṣe pé ẹ̀ máa yẹn padà náà nine thousand lọ́wọ́ àsán kò ti gba ten thousand lọ́wọ́ ẹ̀ o jàmbá ẹni tọ̀hún yẹn tó àwọn kò fẹ́ ra lọ́wọ́ ẹ̀ rà lọ́wọ́ ẹ̀ kó mọ̀ gbókè kò sí lọ́ láàrin òun ò ní connection pọ̀ mọ́ni tí o fẹ́ ta fún ìwọ àtẹni tó fẹ́ ta fún lẹ́jọ́ ní issue òun àti issue tó ń bẹ láàrin àwọn ni pé ó rà lọ́wọ́ tòun so kò wọ́n ṣe pé tẹ́ni ò bá ra ó wà padà wá pé kò rà á ìkan ló fọ ọmú nú ẹ ṣé wọ́n fẹ́ ra lọ́wọ́ rẹ̀ kí wọ́n tún ta àbí o fẹ́ bá ta tó bá fẹ́ bá ta tẹ́ni ò bá rà mọ́ o lè dá padà tí wọ́n bá ra lọ́wọ́ tiẹ̀ tẹ́ni ò bá rà mọ́ kò sí tó kàn pẹ̀lú yẹn so kí la fẹ́ ló ń belé o ni pé asalamul hal o ni ká sanwó in advance fún ọjà ta fẹ́ra lọ́dọ̀ ẹni tó ń tajà ṣùgbọ́n jà yẹn ò sí ń bẹ́ yóò ẹ̀ṣẹ̀ lọ rà á níbòmíì yóò wá gbé fún wa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó ń ṣáàtì nàtán kó nàtán fún wa so eléyìí nípa bẹ́rù salam àti àwọn nǹkan tí ó súnmọ́ bẹ́rù actul istisna ti a sọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó aláwo àwọn sahaba rẹ̀ tó wà lọ́la àlẹ́yìn láti ṣerú kátàkárà yìí abdulrahman ibn abi awfa bákan náà abdulrahman ibn abza àti abdullahi ibn abi awfa àwọn méjèèjì wọ́n ní àwọn máa ń sanwó in advance fún àwọn èso tí wọ́n máa ń gbé wá láti ìlú sham tí àwọn àgbẹ̀ sham máa ń gbé wá ẹni tó ń bè lọ́wọ́ pókè a ah, bó o ní ṣé àwọn àgbẹ̀ yẹn àwọn tẹ́ ń pè lágbẹ̀ ṣé àwọn máa ń ní àwọn èso wọ̀nyẹn ní ah, ọlá kì í bè lọ́wọ́ wọn à ń bèè lọ wọn tó túmọ̀ sí pé kò ń ṣe dandan kó ṣe pé èmi tí mo fẹ́ ta nǹkan tí wọ́n fẹ́ sanwó in advance fún kò ń ṣe dandan kókó jẹ́ fíìdì mi nìkan yẹn in tó pàtàkì lọ́nà kó ṣe pé nǹkan tí mo lè deliver ni ẹ mo ní máa deliver ẹ àpò ẹ̀kíní kan lọ́dún kan àbí ní ọdún méjì ṣé dandan ni kó ṣe yí pé èmi gangan fúnra mi àgbẹ̀ ni mí kò ń ṣe dandan kí n jágbẹ́ almuhim òun ni kó ṣe pé kí n lè deliver nǹkan tí mo ní máa di deliver yẹn pẹ̀lú description àti agreement àsìkò tá a jọ ní eléyìí ni tó pàtàkì jùlọ torí pé àwọn sọ̀hábà méjèèjì yìí ẹni tí wọ́n sọ òun ni wípé àwọn ohun béèrè lọ́wọ́ wọn pé bóò ṣé ẹ lóko gangan ní abẹ́ ẹ lóko tẹ́ fi ń ta dàbídùn abẹ́ ń ta àgbàdo abẹ́ ń tọ́ka bàbà fún wa in advance tí ẹ máa gbowó in advance ẹ máa mú wá létà ṣe lóko lẹ fi ń ṣe à ń béèrè lọ́wọ́ wọn ìyẹn ò kì í ṣe n tí ó jẹ ojúṣe mi n tí ó jẹ ojúṣe mi ni wípé àjọ agree kí n lè sanwó kó fúlù kó náà dẹ̀ dìlíbà ọjà bá a ṣe jọ ní àdéhùn lé lórí description ọjà àti àsìkò tó ṣe wípé ó yẹ kí ó dìlíbà ọjà so anabiwa muhammad sallallahu alaihi wa sallam oni man aslafa fi shayin falyusli fi kailin ma'lumin wa wazn ma'lumin ila ajalin ma'lum ẹni tí ó bá sanwó in advance kò sanwó in advance fún nǹkan tó ṣe wípé ó mọ̀ dáadáa tán ti ròyìn yẹn fún nǹkan tó ṣe wípé ó ní àsìkò ó dẹ̀ ní iye kílò àbí ó ní iye wéètì nǹkan àbó ní iye measure measurement tí wọ́n fi ṣe nǹkan yìí so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala yìí tí abara wa sọ iná kọlọ́ wa jẹ́ kí wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe ọ̀rọ̀ wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Europe, wherever, after two years now, on where I take 2000. Take about going and go to collected by tí o wá tó kó ọjà yìí ti dé di àwọn ẹ̀sọ́ àwọn ṣé máa sanwó yẹn ní ọjà àwọn olùwà bíẹ̀ second school sí pẹ̀lú àwọn ọkọ̀ àgbì outside the campus wọ́n ṣe ń gbà yẹn wọ́n á rẹ́ntì ọ̀dọ̀ wa ṣáà yẹn ṣíìtì wọ́n sọ ọdún méjì so wọ́n á fẹ́ wọ́n ti túbẹ̀ ṣe ìdílé àwọn ìṣòro tí wọ́n ti àgbélé ọdún méjì ọlọ́dún náà máa sanwó bẹ̀rẹ̀ ṣe ọdún méjì so lẹ́wàá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe weekend election bẹ́ẹ̀ so wọ́n á dá àwọn gọ́ọ̀mẹ̀ntì pé outside eh, campus lọ́wọ́ council there wọ́n council there that was ṣé àwọn community yẹn máa dá owó padà. naam alhamdulilah salatu wasalaam rasulillah wa ah, n tí èèyàn bá sanwó rẹ̀ in advance tí ó dẹ̀ ń retí ọjà yẹn ṣùgbọ́n owó ọjà yẹn padà lé so bí abiru bí dọ́là ṣe lọ sókè ń sí ẹni ẹ̀rẹ̀ ti sanwó so n tí ó pọ́nyàn lé gẹ́gẹ́ bí mùsùlùmí láti mọ̀ pé àdéhùn òní ká mọ̀ pé àmúwọ ọlọ́run ọba ní eléyìí ìta àgírílé lórí yẹn àgbìyànjú àti fulfilẹ̀ so torí pé business risk náà ní tẹ́lẹ̀ so àwọn pé àjèrè nìyẹn so kìíní yẹn ò padà wá rí bẹ́ẹ̀ mọ́ so àwọn aláfẹ́ lùzì ń bẹ̀yẹn so yìí tó dá òní pé kí èèyàn ṣe nǹkan tó yẹ kí ó ṣe na tí èyàn bá wò pé ah, kìíní òun ò lè bí ẹni ṣó lè opt out gẹ́gẹ́ bí n ta sọ pé ènìyàn lè gba owó rẹ̀ padà so nísìn tó bá gbowó yẹn padà ṣé ò ní máa dàbí ẹni wípé ẹni tí wọ́n fún lówó kan ó ń ṣe àǹfààní pẹ̀lú owó tiẹ̀ then ẹni tí ó ti sanwó in advance bí ìgbà tó ṣe pé ẹnìyẹn kan waste owó ẹni torí pé ẹlòmíì lè lóru tíríkì báyẹn ni tí a kàn wá a ní òun máa supply kankan n tí ó dẹ̀ supply yẹn tó ló máa supply yẹn kò ní kankan supply èyí tí a fi sọ fún direct pé yá mi lówó màá máa san padà in a years time I mean two years time yóò wá fẹ́ gba bẹ́ẹ̀ salam wọlé so ipa pé òun náà wọn kìnnì kan tí òun fẹ́ ta báyìí báyìí báyìí ni wọn yóò describe ẹ̀ yóò wá sanwó ó wá dásìkò yẹ wọn á ní ẹ̀ kí yóò padà bọ́ sí mọ́ so owó yìí ni náà ìwà tí ó dá nìyẹn èyí tó bá ṣorú nǹkan bẹ́ẹ̀ bọ́ kí ló máa ṣẹlẹ̀ ẹni tọ̀hún yẹn á gba nǹkan yẹn bẹ́ẹ̀ ní ti ó tẹ̀wọ̀n àti á gba owó rẹ̀ padà ṣùgbọ́n ẹni tí ó ṣe iṣẹ́ yẹn ni ó ṣe lọ́wọ́ bá torí pé àníyàn tó fi ṣe nǹkan yẹn àníyàn burúkú ni náà tó bá ṣe pé adájọ́ bá wọn dá sí nínú situation bẹ́ẹ̀ tán bá mọ̀ pé àníyàn tó fi ṣe nìyẹn so wọ́n lè gbé fáìnì lé e lórí láti lè fi dìtà rẹ̀ láti máa wúrúwà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá rí pé àníyàn rẹ̀ nìyẹn ó ní àníyàn tó da ṣùgbọ́n kò pa àlè fòfíìlì nǹkan yẹn mọ́ ni so tí àṣẹlẹ̀ náà ni pé yóò da owó tí ẹni tó san yóò da padà so ṣé wàá da eh, value rẹ̀ ni yóò da padà rárá iye tí ó jẹ́ owó yẹn bí lápèjúwe sì ṣe transaction kan ní hundred dollars so tí o bá gbà padà hundred dollars náà ni agba. àbò ṣe transaction kan ní fifty thousand naira tí o bá gbà padà fifty thousand naira ni agba. kò ní sọ pé nísìnyí dọ́là tí wọ́n kọ́ yẹn ló fẹ́ fi ló fẹ́ fi ṣí so ẹni tí ó ṣe transaction kan pẹ̀lú yẹn tó ṣe pé hundred dollars ló fi ṣe ká níbi ọdún kan ọdún méjì sẹ́yìn hundred dollars ó ní bí a twenty thousand naira ni kó wá wo wọ́ọ̀tì ẹ̀ kún fẹ́ máa convert ẹ̀ iye tí hundred dollars jẹ́ wá ní à ah, kó máa bá sanwó ẹ̀ padà o kò ń ṣe four hundred and seventy eh, eh, forty seven thousand naira ni màá san fún ẹ ìdèdè owó tó fún mi nígbà tó fún mi hundred dollars nígbà yẹn nǹkan bíi twenty thousand ló jẹ́ so twenty thousand ni màá dá padà fún ẹ tí màá máa dá padà fún ẹ so àbí kó ṣe pé fifty dollars ó ní wàá san padà torí pé wọ́ọ̀tì ẹ̀ ń gbà rárá n tó fún ẹ náà ni wàá fún padà so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam. ẹ ó dà pé ti the second question ní tí ìjọba ti sọ pé kọ́ máa ṣe the same thing náà ni wọ́n á dá owó yẹn padà fún àwọn ènìyàn torí pé ìjọba ti sọ wípé kọ́ máa lù wọ́n so wọ́n dẹ̀ ti di pé agreement yẹn wọ́n ti jẹ wọ́n ti fẹ́ jàǹbẹ́ nìyẹn do nǹkan yẹn ju agbára wọn lọ so wọ́n á dá owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ nìyẹn àwọn pípín wọn á dá padà fún wọn náà ní wallahu a'lam. ẹni tó ní ọjọ́ tí wọ́n approach yẹ ó ní márùn-ún wọ́n ní agreement wọ́n dẹ̀ agree iye báyìí wà lọ gbà lọ́dọ̀ ẹlòmíì má dẹ̀ yóò jèrè lórí iyì tó lọ gbà lọ́dọ̀ ẹni ẹ o má jọ àgbè pẹ̀lú ẹni tó ní irú ẹ̀mí wà gba fifteen ó dẹ̀ wá jèrè lórí ti ẹni ẹ ó yá for example yóò wá one thousand ló dàbẹ̀ ẹni ẹ pé ẹni yìí ta ní nine hundred ó wá gbà tó ti wọ. ṣé òun ní ọjà yẹn. ó ní òun ló ń ta pàtì quantity ò tó. ok ó wá lọ gbà sí. ó wá lọ gbà sí kó máa make profit because ó negotiate any agreement pẹ̀lú ẹni tó ń jọ ń sọ̀rọ̀ but ó wá lọ gbà lọ́dọ̀ ẹni tá ń jọ ń ta ọgbẹ́ means ó lẹ̀sẹ̀ because àjọ negotiate pẹ̀lú lọ́mọ ata ilé ìwé wọn gbà pé ó dẹ̀ wá gbà ó gbà ṣé èrè tó jẹ lórí ìyẹn ṣe kò ní ṣe mẹ́rin. ẹ̀yẹn náà ni tí mo ṣàlàyé kò sí nǹkan tó burú rí pé kéèyàn jèrè ṣùgbọ́n ṣé ó bẹ́ ẹni tọ̀hún yẹn ta ni tó bá yẹ kó bá ta tí yẹn sọ pé kìkìnní yìí o ah, nine thousand ni o ṣùgbọ́n tó bá rí ta jù bẹ́ẹ̀ lọ ọwọ́ ẹ̀rí ló kù sí so kò sí nǹkan tó burú bí èrè yẹn ṣùgbọ́n tí ò bá sí agreement láàrin wọn àtẹnìyẹ tó lòun bá ta ni pé ó padà wá sọ fún yẹn pé nine thousand ló rà ó dàbọ̀ pé ten thousand ló ń ta fún ó ti jà bẹ́ẹ̀ nìyẹn náà so ó gbọ́dọ̀ define tó ń fẹ́ ṣe ṣé òun fẹ́ ra lọ́wọ́ ẹni tí ó ń tarú ẹ̀ kò ṣe pé responsibility kìíní ẹ ti wà transfer sọ́dọ̀ tí ẹni tó rà lọ́wọ́ wá bá padà wá tó bá ní kìíní ẹ ní forty àwa ló máa bá sọ̀rọ̀ kò ní kankan ṣe pẹ̀lú ẹni tá a lọ gbà lọ́dọ̀ rẹ̀ torí pé ẹni tí a lọ gbà lọ́dọ̀ rẹ̀ kọ́ ló ta fún àwa làwa ta fún so a yanjú titi wa pẹ̀lú ẹ̀ then titi wa pẹ̀lú ẹni tí àwa gba ọjà lọ́wọ́ rẹ̀ táwa náà rà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pókè àwa náà a rà lọ́wọ́ ẹni yẹn a kàn ṣe bí ẹ́jẹ̀ǹtì fún ẹni yẹn ni so ó túmọ̀ sí pé gbogbo wa lè padà sí ọ̀dọ̀ ẹni tí a rà lọ́wọ́ ẹ̀ torí pé ẹni yìí nìyí àsìn ẹ̀yìn dúró bí agent fún mi so ẹni padà sọ́dọ̀ ẹ̀ easily tí ẹni ẹ bá yarí mọ́ yín lọ́wọ́ ó jẹ́ ìsìn èyí ti jẹ́ kó mọ̀ wípé agent lẹ jẹ́ fún ẹni yẹn so ẹ̀ méjèèjì náà ni ó jọ sopọ̀ ṣùgbọ́n tó bá ṣe pé ẹ̀yin lẹ̀ ń ta fún ẹni tọ̀hún ta fẹ́yìn ni so ẹ̀yin nìkan lòun bá ní iṣu ẹ̀yin náà bẹ́ẹ̀ ni ní iṣu so yìí tí ó bá mú wa jèrè lórí nǹkan kan tí nǹkan yẹn bá ní problem a gbọ́dọ̀ lè dúró fún nǹkan yẹn náà ṣùgbọ́n ká jèrè ká fẹ́ yẹra tí problem bá ṣẹlẹ̀ ní eléyìí ń ṣe nǹkan tí ó bá Islam mu wallahu alam. máa gba sìmẹ́ntì yẹn nígbà tí nílẹ̀ màá pè é màá nílẹ̀ as at the time tí ó kó kalẹ̀ price ẹ̀ then bóyá one thousand three hundred àbí one thousand four hundred now cement di one thousand three hundred one thousand four hundred èèyàn wá ní di cement yẹn padà tàbí two thousand plus èèyàn wá ní ìdẹ padà wá ní ìdìbò kè cement mi fẹ́ gbà ó kó mọ wá rọlá pé na wọn gbọ́dọ̀ jẹ́ kí ó clear kí náà àgírílẹ̀ lórí ìtumọ̀ ẹ̀hẹ̀ so túmọ̀ sí wípé nǹkan tó ṣe é sí ni pé wọ́n yá wọn ní sìmẹ́ǹtì yẹn tabada yáyàn ní nǹkan kò ń ṣe yíyá dídá padà ipe nǹkan tí mo yá gangan ló máa dá ní sílápẹ̀jú èsì kí n yáyàn ní fóònù mi kó lò ó túmọ̀ sí pé fóònù mi gangan náà ni a dá padà fún mi na yíyá kejì ni pé o lè lo fóònù ìbọ̀ dárú ẹ̀ padà fún mi nam simenti tá n sọ yìí sìn kò ń ṣe wípé aya tabala aya yẹn simenti ó túmọ̀ sí pé ó máa lò tá à ní rí simenti yẹn mọ́ ó túmọ̀ sí pé irú simenti yẹn ni a dá padà fún wa so eléyìí ó dàbí gbàtẹ yáyàn ní owó ni owó tẹ yẹ nìyẹn irú ẹ̀ náà ni a fún yín ìpìlẹ̀ nìyẹn so simenti ni wọ́n á dá padà fún yín náà ó pọ́sibù kó ṣe pé mo tà á fún ẹni tabani mo tà á fún ẹ ó dẹ̀ sọ pé òun ara ní iye báyìí bọ̀kọ̀ wá sanwó fún yàn títí títí tí sìmẹ́ntì tún ṣe kíni ó gbówó sókè ìgbà ẹ̀yìn náà ti wá nídìí sìmẹ́ntì yẹn àwa ní ẹ ọ̀yẹ̀ pé owó tí wàá sọ fún mi sùn kó lọ sókè sí o torí pé wọn kò tó bá sanwó yẹn fún mi mi lè rí sìmẹ́ntì yẹn rà nǹkan ìtajọ àgbélé lórí ni pé ó ta kíní fún mi nígbà yẹn kò tún tó kàmí pẹ̀lú pé owó tí mo fún ẹ yìí nìyí ó fẹ́ fi ra sìmẹ́ntì padà ni so n tá a bá jọ agree lé lórí gbọ́dọ̀ clear ṣé a ta fún ni àbí aya ní nǹkan yẹn pé kó lò so tóun náà bá ti gbà pé aya òní sìmẹ́ǹtì ni ó ti sùn kò bá bùn yàn kò bá ta fún yàn kò sí dókà wa a gba sìmẹ́ǹtì wa padà nígbà tí a agree lé lórí ṣùgbọ́n agreement gbọ́dọ̀ wà torí pé àsìkò báyìí mo yẹ ní nǹkan ìdí so that tí ó bá tó àsìkò yẹn àtàbá béè lọ́wọ́ rẹ̀ nígbà yẹn kéèsì wa ní oklẹ ọláwà àlọ. Should they, we document any agreement that we what transpired between either the seller or the the issue of the ìsanwó ní àtúnṣe the buyer for two years. Ẹ̀tẹ́ ìsanwó fún ọlọ́ọ̀bá ló lẹ́nu ìkàkùn lọ. If anything happens, ẹni tí kó fún abẹ kó fún yàn tẹ́tẹ́lẹ̀ kó fún tẹ̀sí báwo ni wọ́n ṣe máa lè kílẹ̀ àárín àwọn ọ̀fẹ́ àti ìdìbò àti ẹni tí ó sọ wọlé respect that's one aspect then the other one tó wà is related from the issue of practice aspect orí ìgbóhùn ìrún tí èèyàn bá fẹ́ lọ sí sójú which part máa kọ́kọ́ nínú ọwọ́ àti òun náà nípa wípé tí a bá tajà fúnra wa tí àwìn wà ń bẹ ṣe dandan ní ká kọ́ kalẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ya yọ lina amanu idha tadayantum bidainin ila ajali musamman faktubuhu ọlọ́ni tẹ bá ṣe nǹkan tó involve wípé àwìn wà ń bẹ́ẹ̀ tabani àwọn ìwọ̀n àmì bẹ́ẹ̀ that is bóyá ìwé ilé ta explain nísìn mo sanwó mo expect ọjà àbí mo gbé ọjà kalẹ̀ mo expect owó àwọn yìí ṣáà wà ń bẹ̀ ṣá ọlọ́ọ̀bá subhanahu wa factubuhu ẹ̀kọ́ kalẹ̀ so ẹ̀kọ́ kalẹ̀ nǹkan báyìí báyìí báyìí ni nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ mi lọ́dọ̀ lágbájá àbí lágbájá báyìí mo jẹ́ ní nǹkan báyìí eléyìí pàtàkì púpọ̀ ṣùgbọ́n ṣé ọ̀ràn yẹn ni kò ń ṣọ̀ràn yẹn torí pé ọlọ́run bá sọ pé wà ní amina bá àdùkùn bá àdùn faliyo adìlẹ́dì túmínà àmànàtà tẹ́ ẹ bá fọkàn tán yín ẹni tán fọkàn kò rí pé òun pé àdéhùn so pẹ̀lú ayé léyìí ó fi hàn yìí pé kò ń ṣe ọ̀ràn yẹn dàtí spáàtì ayà yìí ó túmọ̀ sí pé kò ń ṣe ọ̀ràn yẹn pé ká kọ́ kalẹ̀ tí mo bá fọkàn tán yẹn kan pé kò ní dàbí sọ ẹni tí mo fọkàn kó náà gbé rẹ̀ sí ipò tí mo gbé e sí so túmọ̀ sí pé ká kọ́ lẹ̀ yẹn ni kò ń ṣe nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó dáa púpọ̀ ni torí pé ẹni tá a máa láfọkàn tán gbà mí gbà mí ṣe tán lé bóun náà jà àbí kó lu òun náà kó ṣe pé kó má fòfin lè kíní ẹ̀ so ló jẹ́ pé ìgbà míì èèyàn tó máa ń bẹ lórí nǹkan a máa ń gba kòlátẹ́rà kalẹ̀ sọlá ọba subhana wa ta'ala ó sọ eléyìí náà ipe farihanu makubudotun ẹgba kòlátẹ́rà so àárí kòlátẹ́rà ayẹmbẹ ẹkọlẹ ayẹmbẹ mufọkàntán ayẹmbẹ gbogbo ilé tá à ń sọ yìí inú àyà kan náà ni the longest verse nínú alukur'an ọ̀rọ̀. Katakara ọ̀rọ̀ owó ló sọ tó ló jẹ́ pé kẹ́lómi wo pé ah, ọ̀rọ̀ owó léléyìí kò kí ló kẹ́ ìsìláàmù pẹ̀lú ẹ̀ ẹni òmò tó ń sọ ni so in verse tó gún jù verse tó sọ nípa bóòlà ṣe bára wa ṣe owó ni so option tó ń bẹ́lẹ̀ òní ẹ̀kéyàn kọ́ kalẹ̀ àbí kó ṣe pé èyàn ó gbà kó látẹ́ra fún nǹkan yẹn àbí kó ṣe pé èyàn afọkàntán tẹ́yàn ni so ìtìyàn bá ṣe ń bẹ́ kò sí ti òdàbọ̀bárẹ̀ pa mí papọ̀ mọ́ra wọn náà kò sí ti ó burú níbẹ̀ so wallahu alam náà lórí títí sujud afẹ́ lọ sí ìforíkanlẹ̀ èwo là á kọ́kọ́ ṣe ń bẹ́ ṣé a gbé ọwọ́ lọlẹ̀ ni àbí erukun la gbé lọlẹ̀ ọ̀rọ̀ tí àwọn afẹ́ ẹnu òkùlé lórí ni àwọn míì sọ eléyìí àwọn míì sọ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ èyí tó tẹ̀wọ̀n ò ní pé hadith tó àdírẹ́sì méjèèjì wọn lẹ́sẹ̀ ńlẹ̀ sọ èyí tó bá rí kálukú lọ́rùn òun ni kí ó kọ́kọ́ gbé lọlẹ̀ tó bá ṣe pé ọwọ́ ló máa kọ́kọ́ mú lọlẹ̀ bá láìfì tó bá ṣe pé orúkú náà ló kọ́kọ́ mú lọlẹ̀ bá láìfì ní tó rọ ẹni lọ́rùn ó lè má rọ ẹni lọ́rùn ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn afáìsì wọ́n sọ wípé kí ẹnìkan kó mú ọwọ́ lọlẹ̀ náà so ọ̀gbìn tí ọ̀gọ̀rọ̀ sọ nìyẹn ṣùgbọ́n àwọn mi gbà pé kéèyàn mú orúkún lọlẹ̀ náà àwọn náà pọ̀ náà tán sọ ṣùgbọ́n ẹ̀rí tí àwọn méjèèjì ń lò ẹ̀rí tí ó ní kọ́mẹ́ǹtì kan sí kejì ni so ìpìlẹ̀ òun ni pé káṣà lọ sí ìforíkanlẹ̀ so bó bá ṣe ròyìn kálukú lọ́rùn ni kó ṣe ṣe wallahu alam subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu